وكل ضلالة في النار عباد الله إننا في هذه الخطبة المباركة في صدد البيان عن التوحيد وأنواعه إذ التوحيد عباد الله مبدأ دعوة الرسل وغايتها وأعظم وأعظم ذنب عصي الله به سبحانه وتعالى الشرك وكنا كما تعلمون عباد الله في بيان النوع الثاني من أنواع التوحيد ألا وهو ما تضمنته صورة وهو ما تضمنته صورة قل يا أيها الكافرون وقوله تعالى قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا تعبدوا إلا الله ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون وأول سورة التنزيل وأول سورة تنزيل الكتاب وآخرها وأول سورة المؤمن ووسطها وآخرها وأول سورة الأعراف وآخرها وجملة سورة الأنعام وغالب سور القرآن بل كل سورة في القرآن فهي متضمنة لنوع التوحيد شاهدة بها شاهدة به داعية إليه فإن القرآن إما خبر عن الله وأسمائه وصفاته و إما خبر عن الله وأسمائه وصفاته وأفعاله وأقواله فهو التوحيد العلمي الخبري وإما دعوة إلى عبادته وحده لا شريك له وخلع ما يعبد من دونه فهو التوحيد الإرادي الطلبي وإما أمر ونهي وإلزام بطاعته وأمره ونهيه فهو حقوق التوحيد فهو حقوق التوحيد ومكملاته وإما خبر عن, إكرام أهل التوحيد وما فعل به في الدنيا وما يكرمهم به في الآخرة فهو جزاء توحيده وإما خبر عن أهل الشرك وما فعل بهم في الدنيا من النكال وما يحل بهم في العقبة من العذاب فهو جزاء من خرج حكم التوحيد فالقرآن كله في التوحيد وحقوقه وجزائه وفي شأن الشرك وأهله وجزائهم انتهى كلامه رحمه الله تعالى وهذا الذي قرأنا على مسامعكم عباد الله كلام لشيخنا العلامة ابن القيم رحمه الله تعالى في كتابه المعروف المتداول wa huwa madariju sálìkì àrípẹ́ fún ọlọ́wọ́ba atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́wọ́ba anú ọlọ́wọ́ba tí orí ajẹ́jẹsọ ọlọ́wọ́ba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwárá ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí ó ń tẹ̀lé ojú ọ̀nà annabi sallallahu alaihi wa àlàyé tí a ń bá lọ ní khutba wa alálùbáríkà yìí òun náà ni àlàyé nípa àtàwṣíìdè àlàyé nípa ìmá nípa ìmá ọlọ́run ọba lọ́kan àlàyé lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ nípa mímá ọlọ́run ọba lọ́kan ṣoṣo àti ṣíṣe ọlọ́run ọba lọ́kan nínú ìsẹ̀mí ayé mùsùlùmí báyìí ní tó jẹ́ kó lágbára báyìí òun náà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yé ìpèpè àwọn ànábì ọlọ́run ọba ẹgẹ́ bí ọlọ́run ọba lè kẹ́rẹ́ ti fún wa ní irú ẹ̀ nínú al-Qur'anul Karim tí ànábì sallallahu alaihi wa alihi wa sallam tó náà dẹ̀ fún wa ní irú a rí wípé alkùrán àti annabi sallallahu alaihi wasallam nínú hadith orí tó lálàáfíà wọ́n fi rìnlẹ̀ fún wa wípé ìpèpè àwọn annabi ọlọ́run ba ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ ìpèpè àwọn annabi ọlọ́run ba òun náà ni ìṣàlàyé tàwṣídù fún àwọn èèyàn kí àwọn èèyàn kan gbàgbọ́yé tàwṣídù dáadáa eléyìí báyìí òun ni ó jẹ́ kí islam àwọn èèyàn kó nítumà òun ni ó sì jẹ́ kí àwọn èèyàn kí wọ́n wà lórí islam eléyìí tó jọ eléyìí tí anábi sallallahu alaihi wasallam tó wá pèpè sí láyé tàbádẹ̀ wo eléyìí tó jẹ́ pàtàkì jùlọ tó dẹ̀ ga jù nínú ìpèpè wọn anábi ọlọ́run bá náà rí ẹ̀rí pé orí ọ̀rọ̀ tàwídò yìí náà ni nítorí pé gbogbo ẹ̀sìn tá ṣe nílé àgbéyẹ̀wò yìí nítorí ẹ gbogbo ẹ̀dá tí ó bá lè là níbi ọ̀rọ̀ tàwíìdù yìí irú ẹni báyìí ó wà nínú ewu nílé ayé àti lọ́jọ́ gbẹ́dọ̀ kẹyàmà gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jìtá níbi ọ̀rọ̀ tàwíìdù yìí kò sọ́nà tó lè gbégbà lọ́jọ́ gbẹ́dọ̀ kẹyàmà

olóhun jẹ́ ẹni tí ó gùn nǹkan gùn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam lórí nǹkan gùn ànábì ànábì wà níwájú òun wá wà lẹ́yìn ànábì ń wà òun lórí nǹkan gùn kuntu radifa an-nabiyyi sallallahu alaihi wasallam olóhun wà lórí nǹkan gùn lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan faqala ya Mu'adh ànábì wá ní mo ìjọ gbàgbọ́yé ìwọ ọlọ́run ọba ẹ̀tọ́ ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá tí ó ti ẹ̀mọ́ nǹkan náà bí tó ma tọ́ jẹ́ tọ́ ọlọ́run ọba tọ́ jẹ́ ìwọ ọlọ́run ọba lọ́rùn àwọn èèyàn qultu Allahu wa rasuluhu a'lam qultu Allahu wa rasuluhu a'lam ó ní mo wá sọ fún yín pé ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ló nímọ̀ jùlọ èmi ò nímọ̀ nípa rẹ̀ ó ní àtàdẹ̀rí ma haqqullah ala al-ibadi wà haqqul ibadi ala Allah níjó tí ẹ ma bí ẹ̀tọ́ ọlọ́run ọba lọ́rùn àwọn èèyàn àti ẹ̀tọ́ àwọn èèyàn tó wọ́n nígbà lọ́dọ̀ ọlọ́run ọba nígbà táwọn náà bá mú ẹ̀tọ́ tí wọ́n tí wọ́n yẹ kán mú fọ́lọ́run ọba tán bá mú dọ́dọ̀ ọlọ́run ọba tán tí wọ́n jẹ́ pé ìwọ wọn tó yẹ kí wọ́n pé fọ́lọ́run ọba nígbà tán bá pé tán ìjẹ́wọ́ náà tí ẹ mọ̀ bí in tí àwọn náà lẹ́tọ̀ọ́ láti gbà lọ́dọ̀ ọlọ́run ọba nígbà tó bá ti pé ìwọ wọn fọ́lọ́run ọba

ẹ̀tọ́ ọlọ́run ọba tọ́lọ́run bá fẹ́ gbà lọ́dọ̀ wa nìyẹn tàwíìdù lẹ̀tọ́ ọlọ́run ọba àyà ìbùdú òun náà ni kí àwọn ẹrú ọlọ́run ọba ká máa sin ọlọ́run ọba nìkan wà láàyè ṣíríkù bí ní ṣe ìhà kí wọ́n ti má dà papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn nǹkan kan bó ti wù kí nǹkan ń tóbi tó lójú wọn àbí bó ti wù kó kéré tó bó ti wù kí nǹkan ń lágbára tó lójú wọn wọn gbọ́dọ̀ dá nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run ọba eléyìí báyìí wala yushriku bihi shay'a shay'an yẹ nakra ló wà fi siyakin nafi fi siyakin nahyi níbi tí wọ́n ti ń kọ̀ fún ni níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń ṣe ìkọ̀ nínú ẹ̀ káwárí tó wá ní nẹ́kọ̀rọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ìsùsùl ìtumà rẹ̀ ni wípé ó kó gbogbo nǹkan sínú yẹn ni pé gbogbo ìran ẹ̀dá yẹnyẹn ẹ gbọ́dọ̀ parú àwọn báyìí papọ̀ mọ́ Ọlọ́run bá nínú ìbádà kò bá jáwọn màláíkà ni kò bá jáwọn ànábì Ọlọ́run ni kò bá jáwọn ṣéhù ni kò bá jáwọn wòlíì ni kò bá jáwọn àlìjẹnú ni kò bá jẹ́ gi ni kò bá jódò ni pa nǹkan kan ní eléyìí náà pè ní tawhid haqqullahi ala al-ibad nìyẹn ìwọ ọlọ́wọ́ ọba lórí wa òun náà ni ọ̀rọ̀ tawhid tá gbéyẹ̀wò yìí ká mọ ọlọ́wọ́ ọba ká sí ọlọ́wọ́ ọba nínú ìjọsìn wa wa haqqul ibadi ala ẹ̀tọ́ tí àwa náà wá nígbà lọ́dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá ti ṣe lọ́rọ̀ èèyàn léra ẹ̀ lórí wípé wọ́n máa ṣe fún gbogbo ẹnikẹ́ni tó bá fi lè pé ẹ̀tọ́ tọ́lọ́run bá fọ́lọ́run bá o pé tọ́lọ́wọ́ bá ní kọ́lá kúrò nídi ìdá nǹkan kápapọ̀ mọ́lọ́wọ́ bá fàbúṣọ́lá irú ẹni báyìí ìródùnú ń bẹ fún a ń fún ẹni báyìí ní ìródùnú túbà alá irú ẹni báyìí ìkẹ́ ọlọ́wọ́ bọ́ ma bẹ fún nítorí kó tẹ́kí ní o ọlọ́wọ́ bá ní kó mójú tó tàbí ìlú ẹ̀ dáadáa eléyìí báyìí òun ni àwọn èèyàn ńlá láre láwùjọ wa lónìí tún àgbọ́yé kódà àwọn olùpèpè láwùjọ wa lónìí wọn mójútó ìpèpè tàbí ìdù yìí eléyìí tó ẹ́pọ̀ òun gan oní ìpìlẹ̀ ìpìpì àwọn ànábì ọlọ́run bá Mu'adh ibn Jabal wá ń sọ fún annabi sallallahu alaihi wasallam léèrè wá ń sọ fún annabi ìjọ́nà wá ń bí léèrè wípé afala ubashirun nas èrò òdùnú yìí ṣé kí n lọ máa fún àwọn èèyàn bí ìwọ́ya lọ máa fún àwọn èèyàn ní èrò òdùnú yìí bí arábìnrin la tubashirhum mọ́kùn wọn ní ròdùnú wípé tán bá ti mójútó tàwíìdì wọn ti là fayẹ̀tẹ́kìlú kẹ́mọ́ kamaro pé a ní ta bá jí ní tàwídù wá bá ti dúó àtàlà ìbádàlọ́ wàlláhì tí tàwídù yẹn bá mú tó bá dúó dáadáa bó ṣe ẹkó dúó wàlláhì ọlá látúwà ṣírhùn fọ́yẹ̀ tẹ́fìlù má fún wọn ní rúró dùnú yìí kọ́ má lọ mú wọn di ọ̀lẹ kamagbára lè ilé náà lọ́pàá ló fi jẹ́ sí pé ìgbà tí ànábì sallallahu alaihi wasallam Mu'adh bin Jabal yìí bákan náà ìgbà tí sallallahu alaihi wasallam ń gbé dìde kọ́ lọ ṣe dáwà kọ́ lọ ṣe ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ní ilẹ̀ Sham ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ń gbé dìde kọ́lọ̀ sí pẹ̀lú ilẹ̀ Yaman jàre Ànábì ní innaka ta'ti qawma dájúdájú ọ̀nà bá àwọn ìjọ kan innaka ta'ti qawman ahla àwọn tó ń lọ bá àwọn ìjọ fún nítírà sáájú wa ni o àwọn ìjọ táwọn náà nítírà ni falyakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illa Allah jẹ́ kó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tó pè wọ́n sí nǹkan alákọ̀ọ́kọ́ tó fi bẹ̀rẹ̀ dáẹ̀wà rẹ̀ nǹkan tó mójútó ní nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí tó bá débẹ̀ òun náà ni ọ̀rọ̀ tawhid ìmọ́lọ́ọ̀bá lọ́kàn ìjẹ́rìí pé kò sí ẹni kankan tó yẹ ká máa jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba nìkan òun ni nǹkan alákọ̀ọ́kọ́ tó mójútó eléyìí ni àsọtẹ́lẹ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam fún ẹni tó gbéṣẹ́ dáwà lílọ́wọ́ pé eléyìí ní lànà àwọn ànẹ́bì ọlọ́ọ̀bá tó bá fẹ́ ṣe dáwà ibi tó ti bẹ̀rẹ̀ dáwà rẹ̀ tó bá dọ̀rùn kí ni jẹ́mọ́ níbi ọ̀rọ̀ tàfí ànẹ́bì sallallahu alaihi wasallam ó ń fi Mu'adh bin Jabal ó ń fi lé fa inhum atọ̀ẹ̀rúkà lìzáàlì nígbà tó bá wá tẹ̀lé ọ lórí ọ̀rọ̀ tàwíìdù tátá gbọ yé tán ìgbà ma tó kọ wọn ní ọ̀rọ̀ torí pé ńgbà ẹni ó tó kírun fún tí wọ́n wọlé tàn bá ti gbọ́ bá n fún ni torí pé torí pé bá lè jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣẹbọ pẹ̀lú òun ọlọ́run ọba kódà ọlọ́run ọba àlékelá dojú ọ̀pá nẹ́bí sallallahu alaihi wasallam ní ọlọ́dẹ dojú ọ̀pá wà nẹ́bí tó ti sáájú ẹ̀ náà wípé law ashraku àwọn nẹ́bí ọlọ́run ọba yìí tán bá ti lè ṣe ẹbọ pẹ́rẹ́ tí tawhid wọn bá ti lè bàjẹ́ tí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá lè jẹ́ sọfá nẹ́bí sọlọ́sọlọ́m náà lẹ́ni tó dájú kọ́ nínú sọ́rọ̀tù zariya la in ashrok tí rà náà bá fi lè ṣẹbọ májẹ̀mú nìyẹn tó bá ti lè ṣẹbọ jawabu ni pé la yahbatanna amalu gbogbo sẹ́rẹ̀ ó bàjẹ́ pátápátá wala ẹ wo bí ọ̀rọ̀ ẹbọ ti lágbára tó tọ́lọ́wọ́n bá fi dojúkọ ẹni tó nífẹ̀ẹ́ sí jù lọ́nà àwọn ẹ̀dá pé in tó lè sọ ẹ́dẹ lérí ibú lọ́dọ̀ èmi ọlọ́wọ́ òfò lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní pé májẹ̀mú ní pé kàṣẹ́bọ pé ọmọ yìí pé bí ya ilé ibú tó lọ́dọ̀ èmi fún gbogbo ẹnikẹ́ni bá ní òun náà ni tàwàhídù tó jẹ́ sí pé sóràtù àsóràtù sóràtù kàfirún tó kó sínú sóràtù kàfirún lódìdí ọ̀rọ̀ tàwàhídù yí lọ́sàlàyé òun náà ni ìsí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn kó jẹ́ pé gbogbo ìjọsìn wa ọlọ́run nìkan la máa gbé fún bákanáà gbónú ọlọ́run ọba tó wà náà al tọ́nà ọba lè gẹ́lá ń sọ wípé kúlìyà ahlal ọlọ́ni eré ànábì sọ wípé mo pè ẹ̀yin tàà fún ní tíra ẹ̀yin Yahud àti Nasara ẹ̀yin Christians and Jews ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni àti ẹ̀yin ẹlẹ́sìn Jew mo pè yín ta'alaw ila kalimatin sawa'in baynana wa gbólóhùn yìí lọ́dọ́gba láàrin àwa pẹ̀lú yín nítorí wípé àwọn ànábì tọ́lọ̀wọ́ bá rán sí yín náà gbólóhùn yìí làwọn náà pèpè sí ṣẹ̀ríà yìí ni ṣẹ̀ríà tó pa wá papọ̀ tọ́lọ̀wọ́ bá àlékelá fún gbogbo wa tá yàtọ̀ níbẹ̀ tí ẹnìkan ò yàtọ̀ sẹ́nìkan nínú ṣẹ̀ríà náà ìlà kalimatin sawa'in baynana wa baynakum gbólóhùn yìí bá ṣe fún yín náà adọ́gba nínú gbólóhùn náà ẹnìkan ò òun náà ni Allah na'budu illa Allah òun náà ni pé a gbọ́dọ̀ jọ́sìn fún kankan àyàfi Ọlọ́run bá nìkan Allah na'budu a gbọ́dọ̀ máa ṣe ìbádà illa Allah àyàfi Ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ máa ṣe fún a títàkò lọ́ọ́kọ́ wá síwájú fífi rinlẹ̀ eléyìí ni ìtumọ̀ la ilaha illallah òun náà kó rúkúnù méjì sínú annafiyu wal isbat iṣẹ́ àtakò àti ìfi nǹkan rinlẹ̀ Allah na'buda la ilaha illallah nìyẹn illallah náà lọ́wà ń bí tó bá ti lè jẹ́ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba là tó jọ́sìn fún èèwọ̀ lélé ìbáyìí ẹbọ lélé Allah na'budu illa Allah òun náà ni kálímà tó wà láàrin àwa àti nàṣọ́rọ̀ tí àwọn nàṣọ́rọ̀ àwọn yahudi sọ kálímà yìí wallahi wọn tẹ̀lé òun ló di ìjọ eléríbú òun ló di ìjọ tó sọnù nítorí pé kálímà yìí lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi rán àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá sí wọn ṣùgbọ́n wọ́n pa kálímà yìí tí wọ́n jùlẹ̀ ó túnmọ̀ sí kétàwà mùsùlùmí náà lónìí tàwà náà bá fi lè kúrò lórí kẹ́lìmà yìí tàbá fi lè kúrò lórí tawhid ìwọ náà bí ipò àwọn yahudi àti nasọ́rọ̀ lọ́wà ìwọ náà ó burú níwájú ọlọ́run bàbẹ́ tó láwọn yahudi àti nasọ́rọ̀ èèyàn bí tiwa náà làwọn náà èèyàn bí tiwa làwọn náà nǹkan kan ni wọ́n ṣe tọ́lọ́wọ́n bá lè kẹ́lá fi ṣe kíni tọ́lọ́wọ́n bá fi láàánà wọn nǹkan tí wọ́n ṣe yẹn táwa náà bá ṣe àwa náà rí in tó ju ti wọn náà rí ojú tiwa náà rí wallahi in tó ju wọn rí ojú tiwa náà rí òun náà ní pé kí ni orí ọ̀rọ̀ tàbídù yìí òun ni wọ́n ti jìtà ibẹ̀ ni wọ́n ti yapa in tọ́lọ́wọ́ bá àlékẹ́lá bí sọ wọ́n di ìjọ tí ọlọ́wọ́ bá àlékẹ́lá bínú lé lórí nìyẹn tó dẹ̀bi di pé تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا pé ààdẹ gbọ́dọ̀ fi nǹkankan míì àgbọ́dọ̀ fi ṣe kéje ọlọ́run ọba àgbọ́dọ̀ dá nǹkankan míì papọ̀ mọ́ ọlọ́run ọba má nínú ìbádà yìí nínú jọsìn yìí wala yattakhidhu ba'duna ba'dan arbaba min dunillah apá kan wa ò dẹ̀ gbọ́dọ̀ mú apá kejì wa ní ọlọ́run míì lẹ́yìn ọlọ́run tí ó máa darí àlámàrí fàyín tàwàlà ó tẹ́ẹ̀bá wá lè gúrí kò lórí ìlànà tá ń pè yí tí yìí fàkúrù ṣàdù bí anna muslimun ẹ̀yẹ ma wá sọ fún ẹ pé ẹjẹ́rìí wa o tẹ́yìn bá fi lè kó lórí ìlànà tí a pè yí sí yìí ẹjẹ́rìí wa pé musulmi làwá ń ti wá o àwájọ́ olùjúpájú tẹ́lẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe lọ́jọ́ ahad òun náà ni ká jẹ́ni tí ó jù fun sẹ́lẹ̀ fún ọlọ́run bá pẹ̀lú ìmọ̀ ọlọ́run pe kọ́ jẹ́ pé ọlọ́run nìkan fun a fún á jù pájú sẹ́lẹ̀ fọ́lọ́run bá níbi ìmọ̀ jọ́sìn fọ́lọ́run nìkan láì jọ́sìn fún nǹkan bí àtọ̀ fọ́lọ́run bá má kádẹ̀ jẹ́ni tí ó máa tẹ̀ láti ọlọ́run bá bákanáà kábọ́ pápọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ ìdánkà ní ìsìláàmù yẹn inú wọ́n sọ wípé fàkúrù ṣàádú bí anna muslimun ẹ wípé àwa musulmi ni wá lórí àgbóyè ìsìláàmù tí mo sàlàyé tabawo ìbẹ̀rẹ̀ súrọ́tù

bákaná ìbẹ̀rẹ̀ suratul A'raf àti parí ẹ̀ ọ̀rọ̀ nípa ìmọ̀lọ́wọ́ba lọ́kan lábala ìjọsìn fọ́lọ́wọ́ba yìí ká máa jọsìn fọ́lọ́wọ́ nìkan lọ́wà ń bẹ̀ kódà gbogbo àwọn súwọ́rọ̀ al-Qur'an pátá àbí ká sọ pé gbogbo súwà gbogbo odidi suratul An'am lódidi láti bẹ̀rẹ̀ dé parí suratul An'am ọ̀rọ̀ nípa ìjọsìn fọ́lọ́wọ́ba nìkan ló ń sàlàyé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn súwárọ̀ al-Qur'ani náà gbogbo wọn yẹnyẹn ìpọ́n sàlàyé lè rí kódà fáwádùn Qayyim rahimahullahu ta'ala kọ́lọ̀kọ́ bá kẹ́ wọn wọ́n ní gbogbo àwọn súra tó wà náà al pátá gbogbo ẹ̀yẹnyẹn ó kó sínú àwọn ìran méjèèjì tàwíìrù tàbí al-Qur'anu dáadáa

wa sifatihi àtàwọn ìròyìn ọlọ́run ọba wa af'alihi àbíkọ́ ma fún wa ní ìròyìn nípa àwọn sí ọlọ́run ọba tọ́lọ́run ọba máa ń ṣe lórí àwọn ẹ̀dá wa aqwalihi àtàwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ́rí gbogbo eléyìí àwọn ìró nípa ọlọ́run ọba ni nípa àwọn orúkọ àtàwọn ìròyìn ọlọ́run ọba ni àwọn sí ọlọ́run ọba àtàwọn ọ̀rọ̀ ọlọ́run ọba ni eléyìí náà ń pè ní at-tawhidul ilmi al ìmọ̀ ọlọ́run ọba lọ́kan tó ní ṣe pẹ̀lú ìmọ̀ká ní tí ọlọ́run ọba àti ìró tí ọlọ́run ọba àríkẹ́lá fún wa nípa ara rẹ̀ àtàwídùn ilmi alkhobari o ni gbogbo àwọn ilé ká mọ̀ ọlọ́run ọba lọ́kan kádẹ̀ tí ọlọ́run ọba lọ́kan nípa àwọn ìmọ̀ta àtàwọn ìró tọ́lọ́run ọba tàbí kẹ́ tó máa rí náà Kùrán ìmá pẹ̀pẹ̀ lọ síbi ìmá jọ́sì fọ́lọ́wọ́ bá wahdahu la sharika lah lóhun nìkan láìdá nǹkankan ní papọ̀ mọ́lọ́wọ́ bá yìí wa khal'u ma yu'badu min dunihi àti ká bọ́ sọ́ọ́lẹ̀ bí a sọ gbogbo tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ fún Ọlọ́run فهو التوحيد الإرادي الطلبي إليه نوانقني التوحيد الإرادي الطلبي

àbí ìmá làbọ̀wá lọ́rùn ìmá tẹ̀láṣẹ ọlọ́run bá rẹ̀ ìmá tẹ̀láṣẹ ọlọ́run bá àbí ìmá làbọ̀ni lọ́rùn ká máa jìnà sí tọ́nà bá lè tẹ́lá ní ká jìnà sí eléyìí báyìí lẹ́mà rí náà Qur'an Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala اللهم بارك على محمد وعلى محمد كما باركت على على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أرجوكم الله با ní khutba wa ẹlẹ́kejì في àkòrí ọ̀rọ̀ wa tí a ń bá lọ yìí a fi orí ẹ̀gún síbi kan lónìí inṣá ní kútùbà wa ẹlẹ́ẹ̀kejì tá ń bá lọ yìí òun náà ni ọ̀rọ̀ nípa ìran ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tawhid ilé tó ní ṣe pẹ̀lú ìsí Ọlọ́run Ọba lọ́kan nínú àwọn iṣẹ́ ilé tí Ọlọ́run Ọba àríkẹ́lá ń fẹ́ látọ̀dọ̀ wa ká máa ti fún wa ká ìjẹ́ àwọn iṣẹ́ ìbáadà tọ́lọ́ọ̀bà àdíkẹ́lá pàwà láṣẹ káàmà sí fún ọlọ́ọ̀bà ìjẹ́ àmà ṣe fẹ́ dámì ìlú gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ní ṣe fẹ́ dámì ìtọ́ ẹ káàmà ṣe fún ọlọ́ọ̀bà kìrìkan nínú ìbáadà gbogbo orú ẹni Muhammad ní jẹ́ ni ẹ́ Abubakar ní Abdullah ní jẹ́ ni Abdulrahman tó ń ti bẹ̀rẹ̀ ọjáde kó ní Islam pẹ̀lú àwọn orúkọ tí ń jẹ́ yìí nítorí pé kíni nǹkan tó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú ìpèpè Islam òun náà lẹ́ni yìí ṣe kíni lẹ́ni yìí wó nínú gbésí ayé rẹ̀ yìí ọ̀rọ̀ nípa tàwíìdù ilà wọn bá lọ adékóyọ ipé al-Qur'an gbogbo ẹ̀ pátá wá sàlàyé fún wa ni inú kọ́ ma sàlàyé fún wa nípa mímọ̀ nípa Ọlọ́run fún rárá rẹ̀ àtàwọn ìmọ̀ tó jẹ́ pé nìkan la gbọ́dọ̀ fi nínú àwọn orúkọ ọlọ́wọ́ bá ní àtàwọn òròyìn ọlọ́wọ́ bá ní àtàwọn sí ọlọ́wọ́ bá àti àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ilé lápé ní at-tawhidul ilmi al-khabari ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìmá pèpè sí ìjọsìn fún ọlọ́wọ́ bá nìkan kádẹ̀ gbójú sílẹ̀ gbogbo tó ń iradi al-talabi òun náà ni bọ́yá àwọn àtẹ̀tọ́lọ́wọ́ bá ń pa àbí àwọn tọ́nà bá ń kọ̀ fún wa ní àbí ìmọ̀ ìlàbọ́ni lọ́rùn ìtẹ̀ láti ọlọ́run bá ní àti ìmọ̀ ìlàbọ́ni ìjìnà sí tọ́nà bá lè gẹ́rẹ́ níká jìnà sí fọwọ́ huququ tawhidi wa mukammilatuhu àwọn tawhid gbogbo àwọn eléyìí tá a tawhid ohun sì ló máa mú tawhid pé lára àyàn bí tawhid bá ti pé sí lára àyàn lè ni ó sì jẹ́ni tí ń jìnà sí wà ìmà kọbarùn an ìkọ́mí ahli tawhid bákan náà nínú àwọn tí alkùránì kó sínú ní òun náà ni ìfúnni nílò nípa ìsàpánlé tọ́lọ̀mọba àlégáyá ṣe fún àwọn tó wà lórí tawhid ọlọ́mọba ma fún wa nírò nípa wọn nínú alkùránì pé àwọn ìjọ tó sáájú yín tí wọ́n dé lórí tawhid dáadáa irú àpánlé táwọn ọlọ́mọba ṣe fún wọn rí ọlọ́mọba ma ṣàlàyé fún wọn alkùránì wà ma fún ìlàbíhìn fi dúnìyà àti àwọn nǹkan tí wọ́n ṣe fún wọn nílé ayé lóore wà máa yukrimuhum bihi fil akhirah àti àwọn nǹkan tí Ọlọ́run bá alékẹ́lá fi pọ́n wọn lé lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama eléyìí báyìí ẹ ma rí náà Qur'an àwọn nǹkan tọ́lọ́wọ́ alékẹ́lá ti fún àwọn ìjọ tọ́jú lórí tawhidu nílé ayé àti àwọn àpẹẹlẹ tọ́lọ́wọ́ alékẹ́lá ti fún wọn lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama Ele ni ó máa jẹ́ ẹ̀san fún ìdúó lórí ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan Ọlọ́run Ọba ní kílá ń jẹ́ kó yíwa nìyẹn pé àwọn tí wọ́n dúó lórí tàwíìdù sáájú yìí ní táwọn Ọlọ́run Ọba ṣe fún wọn lé ayé ní dáadáa rí ní báwọn Ọlọ́run Ọba nìkan tún ṣe pán wọn lé lọ́jọ́ gbẹ̀dà kìyàmà rí a jẹ́ pé ẹ̀san yìí náà ni ó máa bẹ fún gbogbo ẹni tó bá rí ojú ọ̀nà àwọn tó náà bá dúó lórí tàwíìdù bá ṣe dúó lórí ẹ̀ wà ìmọ̀ kọ́bàrún àìnàhàlì ṣíríkì àbí kọ́lọ̀wọ́ bá ilé kẹ́lá máa fún wa nírò nípa àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ́ nílé ayé nínú Al-Qur'an àti tọ́lọ̀wọ́ bá ilé kẹ́lá ṣe fún wọn nílé ayé yìí nínú ìyà tọ́lọ̀wọ́ bá fi jẹ wọ́n lé ayé wa ma yahillu bihim fil 'uqba min al-'adhab àti ìyà tí ó padà jẹ wọ́n lọ́jọ́ gbẹ́dẹ̀ qiyamah kálíbà sáfún fọwọ́ jazaa'u man kharaja an hukmi tawhid ilé ni ọmọ wá jẹ́ ẹ̀san fún gbogbo ẹnikẹ́ni tó bá jáde kúrò níbi ìdájọ́ tawhid wal qur'anu kulluhu fi tawhid qur'anu lápapọ̀ látòkè délẹ̀ ọ̀rọ̀ nípa tawhid wa fi sha'ni shirki wa ahlihi wa jazaihim àti nípa ìṣesí àwọn ìṣesí àwọn ẹlẹ́bọ kí lọ́lọ́wọ́ bá lè gílá fi bá wọn lò nílé ayé kí làwọn ẹ̀san tọ́lọ̀ bá san wọn kùránì gbogbo ẹni tó bá gbọ́ yé lógidi tí sàlàyé nìyẹn ẹgbẹ́ kùránì nínú kọmọ ni àwọn tán ní tán rí ojú ọ̀nà tọ́lọ́ọ̀bá bọ́lọ́ọ̀bá yẹ ṣe fún wọn nílé ayé àwọn ànábì ọlọ́ọ̀bá àwọn ẹni rí ìsáájú àwọn ìjọ wọn bákanáà àwọn tó wọ́n rojú ọ̀nà ẹbọ àwọn tájọ́ kéfèrí kí lọ́lọ́ọ̀bà lẹ́gẹ́lá ṣe fún wọn náà Kùránì bí àwọn Fìràún àtàwọn ẹjọ́ rẹ̀ bí àwọn Kọ̀ọ̀rún àtàwọn ẹjọ́ rẹ̀ bí àwọn bi àtàwọn ẹjọ́ rẹ̀ bí àwọn Namrud bí àwọn Azar gbogbo àwọn eléyìí pátá ọlọ́wọ́n bá lẹ́kẹ́lá fún wa ní ìrò nípa wọn kí ni ìyàtọ̀ wọn fi jẹ wọ́n lé ayé àti tọ́lọ̀ bá pèsè fún wọn ní ọjọ́ nítorí pé olùrìn lórí ìlànà bákan náà ẹ̀rí pé náà al-Qur'an lọ́wọ́ bá máa pàwá láṣẹ ọlọ́ọ̀bó sì máa kọ̀ fún wa gbogbo àwọn eléyìí lọ́wọ́ náà al-Qur'an eléyìí báyìí ló jẹ́ kó yẹ pé al-Qur'an lódìdí ọ̀rọ̀ tawhid lọ́wọ́ bá lékẹ́lá sọ bẹ́ẹ̀ abẹ́lọ́wọ́ bá lékẹ́lá àkọlọ́ba kọmọ́sálà fún wa ní àgbóyè tawhid yìí gẹ́gẹ́ bó ṣe yẹ ká gbọ́yé ọlọ́wọ́ bá lékẹ́lá kọmọ́sálà ìwá fi ẹsẹ̀ wá rinlẹ̀ lórí àgbóyè tawhid náà nígbà ká bá gbọ́yé tán ọlọ́run jẹ́ ká lè máa ṣiṣẹ́ sọ ọlọ́run jẹ́ ká lè máa lò ó abẹ́lọ́wọ́n bá alékẹ́lá gbogbo àwọn tí àgbọ́yé tawhid ìmọ́lọ́wọ́n bá lọ́kan tí ó tí ìdénú ìgbésí ayé wọn abẹ́lọ́wọ́n bá kọ́lọ̀ kí ó bá wá fi àgbọ́yé ìrìnlẹ̀ sínú ìgbésí ayé wọn wala اللهم دمرهم تدميرا اللهم كن كن عليهم ولا تك اللهم كن عليهم ولا تكن معهم اللهم اللهم أصلح ولاة أمورنا اللهم أصلح ولاة أمورنا برحمتك يا ارحم الراحمين قوموا إلى صلاتكم يرحمكم الله